Yomide thank you mo láti wá ṣe ìwúyè yìí fún mi o ó máa fún mi ní ó máa jáwé oyè lé mi lórí o. Kẹ́mi òjò bá rọ̀ Kẹ́mi òjò bá rọ̀ mo ti gbẹ̀bẹ̀ dúdú ní Kẹ́mi òjò bá rọ̀ ìní sọ̀ kọ̀ọ̀kan. mo ti ń gbogbo sálẹ̀. Kẹ́mi òjò bá rọ̀. mo ti padà mọ́ Kẹ́mi òjò bá rọ̀. Kẹ́mi òjò bá rọ̀. ṣé mi ò rí bó ti ṣiṣẹ́ lọ látòwúrọ̀ òkú tí mo ní gbàgbé ilé ń bẹ níta. ok i'm waiting ayọ̀mídé. àwọn mukó mukó pọ̀ wọn ò lóhùn ká. àwẹ̀lé mi ò. kẹ́ mi mò ń bẹ̀rẹ̀. àánú rẹ̀ àtàwọn ọmọ ló ń ṣe mí ọ́. àwẹ̀ lèmi mo máa ń bẹ̀rẹ̀. jẹ́ kí o kó mi mọ́. jẹ́ kí o kó ọkọ rẹ ó mọ́. jẹ́ mi òjò bá rọ̀. jẹ́ o kó baálé rẹ ó. ó bá ṣe mí lónà òbò Dayo Bamiji. God bless you. Tí bọ̀bọ̀ ẹ bá tún pè mí lẹ́ǹkan sí wa block. Ẹ̀ǹkan sí tó bá pè mí lẹ́ǹkan sí wa block ẹ̀dùn. Jẹ́ kí ẹnu. Ṣé rí bọ́n ṣe máa ń kọ̀? Ṣẹ́yìn náà ti rí bọ́n ṣe máa ń kọ̀? Ẹ̀yìn ọ̀kan á máa pè é ní ẹ̀ẹ̀mẹrin tó bá block wọn wọn ò ní padà lẹ́yìn ẹ̀ ṣẹ́ rí bọ́n ṣe máa ń kọ́ exactly that's that's bọ́n ṣe máa ń ṣe nìyẹn. jẹ́ kí ẹnu mi mọ́. Michael Owólabí ó mà tójọ́ mẹ́ta mo lè lọ. ó ṣe ni mo nà mú àyà rẹ̀. akọ́dá ayé o ìbà rẹ ni mo ṣe aṣẹ̀dá ọ̀run ìbà rẹ ni mo ṣe ìbà ọba tó dá okó ọba tó dá òbò ọba tó dá ẹpọ̀n ọba tó dá idọ ìbà ni mo ṣe ẹjọ́ ojú mi ṣe mo sọ nǹkan kan nípa ọ̀rọ̀ àwọn ọkùnrin eh, níta nípa àwọn obìnrin tí ẹ̀sìn ti balẹ̀ ayé wọn jẹ́ tọ́dẹ̀ fi tiwọn kó bọ́kùnrin mo dẹ̀ tún sọ nǹkan kan nípa bí àwọn obìnrin ṣe ń fi ìyà jẹ ọkùnrin àwọn obìnrin kan wá bá mi àti Yínká ṣe kínní kan nǹkan tí ò yé yín ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ẹ da tí ọkùnrin tó tẹ́ ti fẹ́ ọkùnrin tó kọ̀ yẹ pé ẹkọ̀ rí ọkùnrin yẹn tó yí gbírí tó wá bẹ̀rẹ̀ sí ní misbehave sí yín pàápàá àwọn obìnrin tó wá síbí báyìí àwọn obìnrin tí ò da àwọn ló fi tiwọn kó bá yín àwọn obìnrin tí ò da àwọn náà kó bá àwọn ọkùnrin àwọn obìnrin tó dáa nítorí pé àwọn obìnrin tí ò dáa yẹn ọkọ yín máa ní nínú ọkọ wọn lọ́rẹ̀ẹ́ ọkọ yín máa ní nínú ọkọ wọn lọ́gàá ọkọ yín máa ní nínú ọkọ wọn lẹ́bí gbogbo àwọn stories tí wọ́n wá ń sọ fún wọn nípa nǹkan tí àwọn ìyàwó wọn ṣe á jẹ́ kí àwọn ọkọ yín kan gbé guard kan guide against all those things from happening to them òun ló fi máa ń dàbẹ́ ni wípé ọkùnrin mi akọ̀dédé yí gbiri ẹ̀ ní mọ reason ọ̀pọ̀lọpọ̀ ní èmi honestly hundred percent máa sọ pé ọkùnrin tó bá mọ̀ pé o fẹ́ wá sílùú òyìnbó fún greener pasture tó bá mọ̀ pé o fẹ́ wá sílùú òyìnbó má mú ìyàwó ẹ wá sílùú òyìnbó torí lot of obìnrin lot of obìnrin mẹ́wàá tí ọkùnrin mú wá sílùú òyìnbó mẹ́jọ nínú wọn ló fi ibi ṣú olóore mẹ́jọ nínú wọn ni àwọn ọkùnrin tó mú wọn wá regret pé àwọn mú wọn wá ṣé wá rí méjì nínú wọn tó dáa bóyá tó jẹ́ pé òun ló mú ọkọ ẹ̀ wá ṣe rí àwọn ọkùnrin tó bá sábà mú wá sílùú òyìnbó wọn kì í yàwọ́ o in tó máa ń mú wọn yàwọ́ ìwà àwọn obìnrin tí àwọn obìnrin míì wù sọ́kọ wọn làwọn náà máa fẹ́ sáré pé eléyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ sáwọn àwọn máa ń wẹ́ fẹ́ protect àwọn máa fẹ́ guide ara wọn against nǹkan burúkú ló ṣe máa ń dàbẹ̀ ni pé wọ́n yàwọ́ ọkùnrin dẹ̀ mọ̀ wípé ìlú ìlú obìnrin ni kẹ́ tó lè rí ọkùnrin kó tó yàwọ́ mọ́bìnrin lọ́wọ́ ṣe rí àwọn obìnrin àkọ́ kì í sọ tòótọ́ ni a kì í sọ tòótọ́ ọmọbìnrin kan pè mí ó sẹ́ndí mẹ́sẹ̀jì sí mi lánàá ó ti bá mi sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́tipẹ́ tó ní ẹ kí n máa sọ fọkùnrin ẹ kọ́ máa máa cheat kí mo ní ẹ tó bá ní torí ọkọ yìí ń cheat ó fẹ́ dalé ẹrú ilé akọ̀dàrú ó sọ fún mi lánàá mi fẹ́ play voice note yẹn because kò tí fún mi ní go ahead ó sọ fún mi lánàá pé ilé yẹn ti dàrú òun ti kúrò nínú ilé yẹn ó ní one of the reasons tí ilé yẹn dẹ̀ fi dàrú ni pé ọkọ òun cheat mo dẹ̀ máa ń sọ fún yín pé anything lè lè fi mú ọkùnrin láti dá lérú but cheating honestly torí kò síbẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ní kọkùnrin máa ṣe tó bá yá ẹ máa súra yín ọkùnrin tí ò bá tí ì ìjà ẹ̀ ọkùnrin tí ò bá tí ì ṣetán tó fẹ́ kó gbá wọlé tó fẹ́ protect ara ẹ̀ tó bá sọ pé ó fẹ́ gàgẹ̀ pé kó má ṣe ìwọ́gàn ò ní gbádùn ẹ̀ tó bá yá so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ò kí ń sábà yàwọ́ wọ́n mọ̀ wípé ìlú ìlú obìnrin ni bọ̀yìn gbà tí wọn ò bá fẹ́ yàwọ́ tẹ bá wá fẹ́ sọ wọ́n di arìndìn tẹ fẹ́ gba sátidé lọ́wọ́ wọn tẹ fẹ́ gbé sunday lé wọn lọ́wọ́ tẹ fẹ́ sọ wọ́n di olórí burúkú tẹ fẹ́ di pé ẹ fẹ́ sọ wọ́n di wèrè ẹ fẹ́ jẹ́ kó lákòjọ àwọn náà wá yàwó ọmọ yín lọ́wọ́ ẹ dẹ̀ mọ̀ bí àwọn ara wa ṣe àwọn obìnrin tí ò dábọ́ ṣe máa ń hùwà tó bá ti mú ọkùnrin dé bí wọ́n ti believe pe àwọn ti mú ọkùnrin dé ilẹ̀ ìlérí ẹ̀ wọ́n ti believe pe àwọn ti mú ọkùnrin dé òpin ìrìn àjò ẹ̀ wọ́n ti believe pe àwọn ti mú ọkùnrin dé ibi tó yẹ pé ó ti dé píìkì kàríà ẹ̀ so wọ́n ti bìlí pé ọkùnrin táwọn mú débì yẹn àwọn láti àwọn láti gba freedom àwọn láti wà in control in tó máa ń sábà fa ja obìnrin àtọkùnrin tó mú wá débi ni pé tí obìnrin bá ti débì báyìí eré pé kó kọ́lé sílé eré àwọn fámìlì wọn náà máa ń sábà sá wọn ò kí ń rò ó pé ọkùnrin tó mú àwọn débì bóyá gbèsè ló jẹ tó fi mú àwọn débì o bóyá ó bóyá ó deny ara of certain things láti mú àwọn débí wọn ò ní bá jókòó obìnrin mélòó náà mú débí tó bọ́kọ jókòó pé wàhálà tó tiẹ̀ ṣe kó tó mú mi débí kẹjọ jókòó sọ pé báwo la ṣe fẹ́ sọ obìnrin mélòó kò sí wọ́n ti mú wọn débí wọn ò ní ronú inú tó máa máa rò inú àwọn tó fi sílẹ̀ ní nàìjíríà inú ìyá wọn inú àtúkọ́lé inú wàràs ọkùnrin tó mú obìnrin dèlú òyìnbó a máa máa ronú bí obìnrin yẹn ṣe máa settle wáìsì tí obìnrin tó ọkùnrin tó mú obìnrin délùú òyìnbó sì ń ronú bí obìnrin máa ṣe sẹ́tù bó ṣe advice obìnrin yẹn pé lọ ṣe nursing lọ ṣe gbá lọ ṣàwo ló máa ṣe kò bá gbà ṣàsùn bẹ́ẹ̀ tí obìnrin bá mú ọkùnrin débí nǹkan tó máa wà lọ́kàn wọn ni pé láti take freedom away from them wọ́n á fẹ́ wà in charge wọ́n á fẹ́ wà in control wọ́n á fẹ́ mọ gbogbo ìrìn tí ọkùnrin yẹn ń rìn wọ́n á fẹ́ mọ gbogbo ibi tó ń lọ wọ́n á fẹ́ mọ iye tó ń wọlé sínú àkáǹtì ẹ̀ wọ́n fẹ́ mọ bó ṣe ń ná owó tó bá ń gba nínú hundred percent owó tó gbà wọ́n fẹ́ believe pé eighty eighty five percent ẹ yẹ kó jẹ́ lórí àwọn àti ọmọ wọn nítorí àwọn náà mú débi àwọn òbí àwọn ọkùnrin míì tó dẹ̀ ní pride tó ní dignity tó ní integrity wọn ò ní gbà in tó máa ń fà á tó fi jẹ́ pé nígbà tó bá yá ọkùnrin yẹn á fẹ́ já rẹ̀ wọ́n á wá sọ pé ọkùnrin yẹn ò mọ̀ọ́re obìnrin ló máa sábà fi ojú pọ́n ọkùnrin àwọn obìnrin tó dáa tó mú ọkọ wọn débi báyìí ìwà tí àwọn obìnrin tí ò dá wù ó wà lára nǹkan tó fìyà jẹ wọn tó fìyà jẹ àwọn obìnrin tó dáa nígbà tí ọkùnrin ok àbúrò mi kan sọ̀rọ̀ fún mi lánàá nígbà tí ọ̀rọ̀ yẹn dá mú ní à ó ṣe kúrò lọ́dọ̀ ọkùnrin ó ní tóun bá kúrò lọ́dọ̀ ẹ̀ ó ní kò ní ṣe nǹkan tó yẹ kó ṣe mú ní àìjọba àgbà ó ṣàlàyé àwọn yẹn fún mi ara àwọn obìnrin tí ò da àti àwọn ìwà tí àwọn obìnrin kan ń wù òun ló jẹ́ kí àwọn ọkùnrin mi ẹ jẹ́ kí n sọ nǹkan táwọn ọkùnrin mi ń ṣe rí tí ọkùnrin bá kó kúrò nílé nínú ìlú yìí tí ò bá fẹ́ sanwó ọmọ kò ní san àwọn níbi tí mo wá fẹ́ já yín sí lára nǹkan tọkùnrin lè ṣe ni wípé tó lè tọkùnrin lè ṣe ni wípé tó o bá fẹ́ rẹ́gísítà complain nílùú yìí tó bá ní ìyàwó tó rí ẹ̀ burú tó burú gidi tó ní ìyàwó tí ò tó ti tó tí àdúró nídúró dúró sí ẹ lọ́rùn tó wá wò pé oníkálukú láti máa lọ́nlọ́ ẹ̀ tó wá ti wá mọ̀ wípé ìyàwó yẹn bóyá ó lè máa gba á fẹ́ máa gba owó owó ìdajì owó iṣẹ́ tó ń ṣe tó bá máa rẹ́gísítà tó bá máa rẹ́gísítà company yẹn bóyá kó lọ forúkọ ẹlòmí kó lọ forúkọ màmá ẹ àbúrúkọ àbúrò ẹ rẹ́gísítà ẹ lára àwọn nǹkan táwọn ọkùnrin yẹn ṣe nìyẹn bóyá kó forúkọ ẹlòmí rẹ́gísítà ẹ because àwọn ọkùnrin yẹn sóò ti ṣe débi wípé o ò lè rí kọ́bọ̀ gbà lọ́wọ́ wọn tó bá dẹ̀ máa rówó gbà lọ́wọ́ wọn owó owó owó tó máa rí gbà lọ́wọ́ wọn owó tí ò ní make sense ni so ọ̀pọ̀lọpọ̀ ẹ má jẹ́ ká tanra wa mi sọ pé ọkùnrin ṣe rí àwọn ọkùnrin tó dáa mo sì ń sọ fún yín ní àwọn ọkùnrin tó dáa tí wọ́n mú ilé wọn dúró ẹ lọ wo nǹkan tó da lérú obìnrin ló máa jẹ́ genesis ẹ̀ ìsídà kò jẹ́ wípé kò lè stand pé ọkọ òun ní girlfriend ó bẹ̀rẹ̀ sí ó wá rí àwọn nǹkan kan ó bẹ̀rẹ̀ sí ní fìtìnọ́tì ẹ má jẹ́ ká máa wo wọ́n ní amúkún ìsàlẹ̀ ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀ ẹ má jẹ́ ká máa ti ibi orí gé nǹkan ẹ jẹ́ ká wo ẹ máa stọ́dì ẹ̀ pé ilé tó dàrú tọ́ni ọkùnrin ò dáa kí ló sọ ọkùnrin di ọkùnrin tí ò dáa yàtọ̀ sí ọkùnrin i'm talking tí bá ti ń sọ̀rọ̀ ń i'm talking about responsible men àwọn ọkùnrin kan wà tẹ́ pé wọ́n dìdí ìyá wèrè gidi i'm talking about responsible men tó wá tàn gírí tí wọn ò kí ẹ̀ tí ilé yẹn dà pàpà dàrú ẹ lọ wo nǹkan tí àwọn obìnrin yẹn ti ṣe àwọn obìnrin tó mú ọmọ tó mú ọkùnrin wá bí ẹ lọ wo ẹ lọ wo ẹ lọ wo itú tí wọ́n fi ẹ ò lè mọ́kùnrin wá bí kò sọ di amúnisìn ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nìyẹn wọ́n á mọ́kùnrin wá bí ọkùnrin yẹn ló máa sanwó lé ọkùnrin yẹn wọ́n á fẹ́ mọ iye tí ọkùnrin yẹn ń gbà wọ́n á fẹ́ mọ iye tó fi ránṣẹ́ sáwọn òbí ẹ̀ wọ́n á fẹ́ mọ gbogbo ẹ̀ tí ọkùnrin bá òun ni mo ṣe sọ pé ìwọ ọkùnrin ò ní láti mú ìyàwó ẹ̀ wá sí ìlú òyìnbó tó bá ti mọ̀ pé ìlú òyìnbó tó ń bọ̀ ìyàwó ẹ̀ ò ní láti wá síbí jẹ́ kí torí kò sọ́gbọ́n tí wàhálà ò ní ṣẹlẹ̀ tó bá mú jẹ́ kó wà lé ìwọ ló máa ná lówó plane pò fẹ́ lọ mú jẹ́ kó máa wá ṣọlùdé kó máa ṣọlidé kó máa padà lọ táwọn ọmọ bá tó gbé British àbí America ni wọ́n á lọ gbé bẹ̀ bó torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin tó ń wá síbí báyìí wọ́n máa ń padà fi ojú olóore àwọn ọkùnrin yìí gbolẹ̀ ni ṣé wá rí tàwọn obìnrin nǹkan tó máa ń fà á tó fi máa ń túká ni wípé tó bá jẹ́ obìnrin ló mú ọkùnrin wá bí ó ò lè mú sórí ọkùnrin tó bá dá gangá sùn lọ yẹ tó dára ẹ̀ lójú o ò lè mú ọkùnrin wá bìbà ìyá mi sọ́líkẹ́mi mò ń mo sí yín mò ń sọ fún yín mo bá yín sọ àwọn ọ̀rọ̀ kan ẹ̀ẹ́dẹ̀ gbọ́ ó dẹ̀ ń jẹ́ kí n máa bínú sí yín mo bá yín mo mọ̀ pá dọ̀tí ní ìbọn mo bá yín sọ àwọn ọ̀rọ̀ kan mo pè yín mo bá yín sọ àwọn ọ̀rọ̀ kan ẹ̀ẹ́dẹ̀ mo dẹ̀ rí pé ẹ̀ sábà gbọ́ mi mo ń si sí yín ṣá tó bá ti wá mú wọn tó ba ti mú wọn wá síbì báyìí wàá fẹ́ wá máa tọpinpin èlò ló ń gbà níbo ló ń rìn sí níbo ló lọ torí ìwọ ló mú wá síbí tó bá mọ́kùnrin wá síbi tó bá fẹ́ enjoy life ẹ jẹ́ kí ọkùnrin yẹn kó free ṣorí tó o bá ṣe nǹkan fọkùnrin tọkùnrin bá ti ń rí àwọn sign kan lára ẹ pé òun tẹlígáàdì òun òun ó máa máa dàbẹ́ ni pé kò dìgbà tó bá sọ̀rọ̀ kọkùnrin tó sọ pé òun sírègùn ó lè fi ìwà sírègùn sọkùnrin ó lè fi ìṣe sírègùn sọkùnrin ó lè fi attitude ẹ sírègùn sọkùnrin kò ń ṣe pé kò sọ fọkùnrin pé ẹ̀bẹ̀ mi ni mo mú ẹ wá sílùú òyìnbó ìyẹn ò ṣèrègùn sórí tó bá mú ọkùnrin wá sílùú òyìnbó tó bá fẹ́ jáde tó bá sọ fún pé bo ló ń lọ tó bá tó bá wá sọ pé bíbá ni mo fẹ́ lọ tó bá fi lè pé ẹ ẹ ya ẹ tètè ẹ ẹ ẹ enjoy ara yín o ẹ bá wa ra nǹkan bọ̀ o ó dàbọ̀ o ó dàbọ̀ ẹ má pẹ́ o tó bá ti bẹ̀rẹ̀ ìyẹn ó fine sórí tó bá ti ní bo ló ń lọ tó bá ti ní lágbájá tó bá ti bẹ̀rẹ̀ sọ pé kí ló ń lọ ṣe ń bẹ̀ kẹ́ ó tẹ̀ jẹ́ pẹ́ ni ó ti bẹ̀rẹ̀ sí ní sí règùn nìyẹn bóyá ẹ̀yin ò mọ̀ nǹkan tó ń pè ní règùn tó bá ti ń béèrè lọ́wọ́ ọkùnrin ọkùnrin tó ṣe nǹkan fún tó ti ń bi pé níbo ló ń lọ kí ló ní tẹ̀tẹ̀ máa ń lọ síbẹ̀ gan o lọ síbẹ̀ lánàá ẹ máa dé lóru lóru o ti ń sì règùn nìyẹn wàhálà máa ṣẹlẹ̀ ọkùnrin tí táyé ò bàjẹ́ kò ní gbà fún ẹ tó bá ti sọ pé ọkùnrin gba sálárì o wá ń béèrè pé a ah, ẹ iye tẹgbàre èlò ló wá fún mi kíní kan ó ṣe wá fún o ti ń sìrègùn nìyẹn nítorí wípé tó bá jẹ́ pé ọkùnrin yẹn ló fọwọ́ ara ẹ̀ wọ́ á máa rò ọkùnrin yẹn á máa rò ó pé tó bá jẹ́ òun ló ń múra òun wá sí abroad wọn ò ní bí pọ̀nrí ìyáláyé ẹ̀rẹ́ kó máa bèrè pé níbo lòun ń lọ kí ló dé tóun ń lọ síbẹ̀ kí ló dé tóun ti alẹ́ dé má gbàgbé pé ọkùnrin tó bá jẹ́ pé wọ́n ló mú wá sábrọ̀d ilé ẹ̀ ló máa dé síná tí ọkùnrin bá ti ń dé sílé ẹ̀ tó ti sọ fọ́kùnrin pé iye báyìí ló pé ah, ó ṣe pẹ́ńta ẹ ó ti tilẹ̀kùn ó ti ń sìrègùn nìyẹn ihun tó dẹ̀ máa ń fa wàhálà nìyẹn tó fi máa ń dàbẹ́ ni pé ọkùnrin máa padà wá di wá di aláìmoore torí kò ní gbà ọkùnrin tí ó bá jẹ́ ọkùnrin gidi kò ní gbà o ò lè ti torí pé ọmọkùnrin wá sábrọ̀d kíní yìí ń ṣẹlẹ̀ ẹ ẹ dẹ̀ understand kò dìgbà tó bá ní èmi ni mo fún ẹ lówó èmi ni mo ra ticket èmi ni mo ṣèwé fún ẹ kó tó sìrègùn o ò lè ti torí pé o mọ́kùnrin wá sá abroad kó wá máa béèrè pé ń bo ló ń lọ kó wọlé kó máa sọ pé ó ti pẹ́ jù ń ta kó fẹ́ báyàn sọ̀rọ̀ kó ní kò lè báyàn sọ̀rọ̀ kó fẹ́ send owó kó ní gbà fún ẹ wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé yẹn ẹ ti ń sìrègùn nìyẹn àwọn nǹkan mò ń sọ tòótọ́ fún yín mo mọ̀ pé ẹ lè má gba ọ̀rọ̀ yìí gbọ́ ẹ̀yin obìnrin lè bínú sí mi but eighty five percent àwọn ọkùnrin tó ń yàwọ́ mọ́ yín lọ́wọ́ lábúrò tẹ́ bá mú wọn wá ẹ̀yin ni genesis wàhálà yẹn eighty five percent eighty five percent àwọn ọkùnrin tó ń yarí mọ́ yín lọ́wọ́ tó bá wá sábúrọ̀ tó ń ya wèrè mọ́ yín lọ́wọ́ ẹ̀yin ni genesis ẹ̀ nípa bí ẹ ṣe máa ń nípa ọ̀rọ̀ attitude body language tẹ fi ń ṣìrègùn tí ẹ sọ nípa attitude yín tẹ fi ń ṣìrègùn nípa ìwà yín tẹ fi ń gàgùn eighty five nínú hundred percent eighty five percent wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin yín ẹ̀yin lẹ ń kọ̀ sẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń sọ wọ́n ẹ̀yin lẹ́ ń jẹ́ kó dàbí aláìmoore torí tó bá pẹ́ tó bá yá sórí gbogbo ìgbà tó bá ti ń béèrè lọ́wọ́ ọkùnrin tó mú wá láti nàìjíríà pé níbo ló ń lọ tó dé tó ní ó ṣe pẹ́ kílé tó wọlé báyìí àgbò ṣe jẹ́ pé gbogbo ìgbà ló máa lọ síbẹ̀ yẹn ó máa máa kó máa ronú ni a máa ronú pé ṣòun náà ó máa máa kó máa ní low self esteem ó máa máa jẹ́ kó máa rò wípé ìyá máa jẹ́ lẹ́dàá o ó máa máa jẹ́ kó máa rò pé ó máa máa jẹ́ kó máa wò pé tẹ́bá ẹ ah, sister Kẹ́mi mò ń bọ̀ wá down question yẹn pé so should the should the woman leave the man in Nigeria máa wá down question yẹn anytime tọkùnrin bá ti bọ́ta tó bá ti béèrè àwọn questions tí ò kọ́ ẹ lọ́wọ́ ẹ̀ sórí ọkùnrin tó bá ń ṣe nǹkan fún tó yẹ pé ìwọ ló ń kẹ́ ìwọ ló ń ṣe nǹkan fún ìwọ ló tara ẹ̀ wá sábọ̀ ló yẹ kó ṣọ́ra fún jù òun ló yẹ kó dọ̀dẹ̀ fún jù òun ló yẹ kó jẹ́ kó fúnra rẹ̀ kí conscience ẹ máa guide ẹ jù the moment tó bá ti ń tọ pinpin jù tó yẹ pé wọ́n ló mu wá marriage yẹn máa break ó dẹ̀ máa dàbí aláìmoore o kò dẹ̀ ní ṣe pé ó fẹ́ fi ẹ́ dẹ̀ bọ́ ó fẹ́ freedom ó máa fẹ́ kúrò lábẹ́ ẹ ó máa ó torí o ò lè fi ọkùnrin sí abẹ́ ẹ bí ọmọ ẹ o ò lè máa béèrè the same question tó máa máa béèrè lọ́wọ́ ọmọ ẹ tó bá jáde lọ́wọ́ ọkùnrin nítorí wọ́n ló mu wá sí abroad kò ní gbà ọkùnrin tó bá tó gbangba sùn kò ní gbà wá eh, sísítà yẹ bèrè pé ṣé kí tó bá ti mọ̀ wípé o ò lè àti bẹ́ni wípé o ò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa bọ́kọ ẹ ṣe wásà broad ó kọ̀ dé ni kì í ṣe látọ̀wọ́ ẹ̀ ìwọ ló ṣe o bẹ́ẹ̀ kó kọ̀ pretend kó fi rẹ sí position wípé mi ò mọ fúnra rẹ ló wá tó o bá ti lè gbé ẹ̀mí ẹ bẹ́ẹ̀ tó o bá ti lè gbé ẹ̀mí ẹ bẹ́ẹ̀ jọ nítorí ọlọ́run má mú ọkọ ẹ wásà broad because ó máa padà marriage yẹn máa padà túká ẹ máa padà ní wàhálà tó o bá ti lè mú ojú kúrò láti má máa bèrè lọ́wọ́ ẹ̀ tó bá mú wá pé níbo lẹ̀ ń lọ kí ló dé tó fi jẹ́ pé ẹ̀dẹ̀ máa dé lóru lóru èlò ló ń gbà wáì tó ṣe máa rarú nǹkan báyìí ó ṣe máa send owó kó máa expect pé nítorí pé wọ́n ló mú wá ó ń láti mọ àkáǹtì ẹ̀ torí pé wọ́n ló mú wá ó ń láti mọ ẹni tó ń fún lówó torí pé wọ́n ló mú wá ó ń láti mọ ibi tó ń lọ torí pé wọ́n ló mú wá ó ń láti mọ ibi tó ti ń bọ̀ torí pé wọ́n ló mú wá kò gbúdọ̀ sùn ta kò gbúdọ̀ lọ ṣe fàájì kò gbúdọ̀ lọ kó dé lóru wàhálà máa ṣẹlẹ̀ ọkùnrin tó bá dúró tiẹ̀ wàláì tó bá dúró tiẹ̀ tí wàhálà ò ṣẹlẹ̀ tó dẹ̀ dúró gba gbogbo nǹkan yẹn ó ń dúró tiẹ̀ láti àkwáyà àwọn nǹkan tó lè àkwáyà lọ́wọ́ ẹ̀ ni ó ń dúró tiẹ̀ láti gba gbogbo àwọn nǹkan tó ń wà lọ́wọ́ ẹ̀ ó ń dúró tiẹ̀ láti sọ ẹ́ di wòwò ọkùnrin tó bá yarí tó bá ń ṣerú nǹkan báyẹn tó bá yarí tó bá sá lọ ó yẹ kó máa kọ sára sí ni pé yes ọkùnrin leléyìí so àwọn ọkùnrin wọn kì í ní mind láti dalẹ̀ obìnrin tẹ́ bá mú wá sábrọ̀d honest láti dalẹ̀ obìnrin tó bá mú wọn wá sábrọ̀d but ìwà yín ló máa ń push wọn síbẹ̀. Si jelly garden yín ló máa ń push wọn síbẹ̀ ìwà wípé ẹ jókòó pé ìwà tẹ́ pé ẹ ń fi ìwà sìn règún ẹ ń fi ìṣe sìn règún ẹ ń fi attitude yín fi sìn règún ẹ ń fi bẹ ṣe ń ṣe ẹ fi ń sìn règún ẹ mọ̀ pé ìrègún sísìn kò ń ṣe láti ẹnu nìkan lèèyàn fi ń sìn règún títí kọra kọkùnrin fẹ́ wọ toilet kò ní àbáwọlẹ ah, tọkùnrin bá gbalé ẹ̀ fúnra ẹ̀ tó bá wọ tọ́lẹ̀ tó bá ṣe kíní kan òun nílé sọ ọ́ bẹ́ẹ̀ ìwọ ló ti ń gbé nílé yẹn kó tó dé ṣó orí tó o bá fẹ́ kìp ọkùnrin tó o mú wá láptà abroad ìgbà tọkùnrin yẹn bá ti wọ plane ní nàìjíríà tó ti ń bọ̀ ní abroad tó ti fẹ́ wá bá ẹ wàá ti gbé attitude àti ìwà abroad yẹn wàá gbé sínú cupboard wàá tì pa ìwọ náà wàá gbé ìwà nàìjà wá wàá gbé sára ìwà tíwọ náà kọ́kọ́ wù ńgbà tíwọ náà dé abroad yẹn ìwọ wàá gbé wọ padà sórí àwọn porch ìwà yẹn àwọn church ìwà yẹn wàá yọ wàá lọ tì mọ́nu kọ́bọ̀ torí pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba àlejò tó ń bọ̀ láti nàìjíríà wàá wá máa mú ìwà tó lọ tì mọ́nu kọ́bọ̀ yẹn díẹ̀ díẹ̀ respectfully ló máa máa introduce ẹ̀ sí ọkọ ẹ̀ díẹ̀ díẹ̀ playfully ẹ máa máa ṣe bí eré bí àwàdà ló máa introduce ẹ̀ bẹ̀ sórí tó o bá ti gbé ìwà porch fi pàdé ọkùnrin tó ń mú bọ̀ ní nàìjíríà ó máa rí bẹ́ẹ̀ tó bá yá wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé yẹn wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé yẹn mo wá fẹ́ sọ nǹkan kan fún yín lénìí àfi tẹ́ ẹ bá fẹ́ boná ọlọ́run mọ́ra ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí mo mọ̀ pé lè má nífẹ̀ẹ́ mi pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí àfi tẹ́ ẹ bá fẹ́ boná ọlọ́run mọ́ra àfi tẹ́ ẹ bá fẹ́ parọ́ tí wọ́n bá tí ọkùnrin bá mú obìnrin wá láti nàìjíríà àwọn ọkùnrin máa ń lè accommodate yín ju bẹ́yìn ṣe máa ń lè accommodate wọn lọ tẹ́yìn bá mú wọn wá àwọn ọkùnrin máa accept yín wọ́n máa ń take yín wọ́n máa ń ní understanding pé ẹ̀ṣẹ̀ dé ni ju bí ẹ̀yin ṣe máa ń ní understanding pẹ̀lú wọn lọ àwọn nǹkan míì wà tẹ́ máa ṣe tẹ́yìn gan máa feel bad pé ṣe tẹ́ pé wọn ò ní fẹ́ jẹ́ kẹ́ feel bad nítorí pé wọ́n ní understanding wípé ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni but ẹ̀yin ẹ̀yin máa ń fẹ́ gàba ẹ̀yin máa ń fẹ́ ṣe pé ẹ ti ṣe nǹkan bàbàrà àwọn ọkùnrin ò kí ń gbé attitude yẹn but ẹ nǹkan tó máa ń dùn mí táwọn èèyàn tó máa wá ń sọ fún mi pé àwọn ọkùnrin ya wèrè gan ẹ lọ wo jẹ́ ọkùnrin tó bá wà responsible kò sí láìsí ẹ̀ṣẹ̀ láìsí kíníkọ ẹ̀ṣẹ̀ òun déédéé ṣẹ̀ ẹ lọ wo nǹkan tó fa wàhálà ẹ rí i pé obìnrin ló máa jẹ́ àtẹ̀gùn tí kìíní yẹn máa fi kọ́kọ́ fa wàhálà àwọn á ti gbàgbé ọkùnrin máa wá ń build lé ó máa ń build lé wàhálà yẹn ni so tí bá ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ obìnrin ni mí mi ìdẹ̀ lè sọ pé mi ò fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ mò ń sọ fún yín tòótọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń dàrú àwọn téèyàn bá tẹ́ ẹ̀ bá ti àwọn nǹkan tẹ́ ẹ̀ kà kún àwọn ìwà tá a kà kún òun ni àwọn ọkùnrin náà máa ń kà kún ìmájì ẹ ṣẹ̀ eléyìí ni but my dear sister some men so bad in this life don't appreciate some women that is why some women doing like that lalala ó ní mo ṣe sọ fún yín pé àwọn àwọn àwọn obìnrin míì ìwà tí àwọn obìnrin míì ń wù ló kó bá àwọn obìnrin tó dáa and that is the truth kò sí àfiwèrè èèyàn ṣẹ́rí ẹ má máa fún mi ní some men so bad mi ń sọ̀rọ̀ àwọn tí ò wà responsible àwọn ọkùnrin tó wà responsible sẹ́ẹ̀ àwọn ọkùnrin tó wà responsible tó bá padà yàwọ́ tí wọ́n appreciate nǹkan tóbìnrin ṣe wàláì ọ̀nà wo ló fi ṣe kinní yẹn ọ̀nà ló fi ṣe body language wo ló ń fún ọkùnrin nígbà tó ṣe body language wo ló ń fún attitude wo òun náà ni mo ń sọ sista Kẹ́mi mo ní àwọn obìnrin míì gan wọ́n ń wo ìwà tí àwọn ọkùnrin míì ti wù sí obìnrin míì ẹ ẹ tí ì rí ìwà yẹn lọ́dọ̀ ọkọ yín ẹ wá gbé ẹ má fi kanra mọ́ ọkọ yín ẹ má ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní àdẹ̀dò dìdì mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin bọ̀ mo ń sọ tó tọ́ fún yín kò sí ọkùnrin tó rí ìrọ̀rùn láyé tó fún ní ìrọ̀rùn the only thing tí mi ò lè fi jẹ̀rí ọkùnrin láyé tí mi lè fi gbẹ̀rí ọkùnrin jẹ́ láyé O ni òbò mi torí kò sí bí ọkùnrin ṣe lè rí ìrọ̀rùn tó lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ obìnrin inú ilé ẹ̀ tí ò ní dóbò ń ta but ó kàn jẹ́ pé tí èjì bá setting á relax but tó bá dóbò níta tí obìnrin inú ilé ẹ̀ bá fún nírọ̀rùn á rò lẹ́ẹ̀mejì pé ah ojú kòkòrò ẹrí kọkùnrin dóbò tán kó ní ojú kòkòrò àwọn ọkùnrin ti pọ̀ jù kí ni mo tún ń wá ah! ọkùnrin mi àdóòbò mi báyìí òbò yẹn ò dẹ̀ ní da kò ní dùn tó òbò ìyàwó ilé ẹ̀ bọ̀ nítorí pé ó fẹ́ mú tojú ẹ̀ kúrò tó bá dẹ̀ ti mú tojú ẹ̀ kúrò ọkùnrin dóbò tán náà tó dẹ̀ máa ẹni tó dẹ̀ dóbò yẹn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ẹni tó dó tán sínsìn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní irritate ìjọ tó dẹ̀ ti do kò ní gbé kọ̀ọ̀lẹ̀ mọ́ kó tó do a máa sá sá sá sá sá ìjọ tó ti do báyìí kò ní gbé kọ̀lẹ̀ mọ́ torí ó ti mú tojú ẹ̀ kúrò ìyẹn lèmi ò lè sọ bẹ́ẹ̀ kò sí ọkùnrin láyé tó fún ní ìrọ̀rùn tó fún ní ọ̀wọ̀ ní ọkùnrin tó wà responsible ni o tó fún ṣe rí ó dijọ́ tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní fún ọkọ yín ọkùnrin yín ọmọ yín ọkùnrin tó ti ń dàgbà tẹ bá bẹ̀rẹ̀ sí ní fún ní iyì bí ọba aládé tẹ́ ń ṣe kábíyèsí fún ìjọ náà lẹ máa bẹ̀rẹ̀ sí ní rírọ̀rùn ìjọ tẹ because kò sí nǹkan kan tọkùnrin fẹ́ jù yẹn lọ ṣe rí kí ní ọkùnrin yẹn ó máa ń ṣe wọ́n báyìí ni take for instance jẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín ọmọ mi gbé mọ́tò lọ sí school wọ́n á ní ẹnìkan ní mental clinic kan ó fọ́ glass side side mirror kò wá lè gbé mọ́tò yẹn wá kò wá lè sọ fún mi kí ni reason tí o ṣe lè sọ fún mi ó mọ̀ kó tóun bá fẹ́ náwó tó pọ̀ yẹn tó sì jẹ́ student mo máa ń fẹ́ assist òun ìfẹ́ kò ń dá ṣe ẹ wo ọkùnrin o ẹ wo ọmọkùnrin o àbúrò ẹ wá sọ fún mi lánàá ó wá pè láàárọ̀ ẹ̀ mo ní lágbájá kí ló tó sọ fún mi ó ní òun ò fẹ́ kí n feel disappointed in him mo ní kí ló mean ó ní because ó yẹ kóun ti dé before kíkiní yẹn tó ṣẹlẹ̀ ó ló ṣeé ṣe kí n sọ fóun pé ah ṣèbó yẹ kóun ti dé tó bá yẹ pé òun ò tí ì ẹ wo bó ṣe ronú tó dẹ̀ ṣe é ṣe mo tún ti kọ́gbọ́n kan bẹ́ẹ̀ pé àwọn ọmọ àwọn ọkùnrin ò láìkẹ́ máa tún máa blame àwọn kan mọ̀ pé àwọn ti wà àwọn ti àwọn ti ṣe àwọn ti ṣe mistake already má tún wá rọ ọbẹ̀ pé kán mọ̀ pé mistake làwọn ṣe ẹ gbọ́ èsì tí ọmọ mi ọkùnrin fún mi ó lóun ò fẹ́ sọ fún mi because òun ò fẹ́ kí n blame òun òun ò dẹ̀ fẹ́ kí n wà disappointed nínú òun pé ó yẹ kóun ti kúrò ń bẹ̀ yẹn torí òun ti sọ fún mi pé òun ń bọ̀ pé mo òun ò fẹ́ kí n sọ pé tó bá jẹ́ wípé òun ti kúrò ń bẹ̀ yẹn irú nǹkan báyẹn kò bá má ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí n tọ̀yìn ní tèmi ní tèmi àti yín tòótọ́ in tí mi ò bá sọ gangan nìyẹn àmọ́ bó ṣe sọ̀rọ̀ yẹn mo kọ́gbọ́n mo dẹ̀ sáré yìí ah mo ní mi ìbá má sọ bẹ́ẹ̀ mo ní bọ̀ṣọ́ mọ̀ pé mo máa sọ fún ẹ tẹ́lẹ̀ pé everybody on the street ló máa dì that's why you have to be very careful especially when you are driving pé gbogbo èèyàn tó bá wà ní títì wèrè ni wọ́n ìwọ nìkan ló wà sẹ́yìn mo ní bẹ́ẹ̀ ni kí ẹlòmíì ṣe máa máa wò wọ́n náà mo ní sọ́mi ìbá má sọ bẹ́ẹ̀ ìwọ kọ́ ló fọ́ mọ́tò ṣe bí ó pààkì mọ́tò lèèyàn kọ́ lọ fi kíní gbá mírọ̀ ẹ̀ mo ní bọ́ nǹkan tí mi ò bá dẹ̀ sọ ló sọ yẹn n tí mo ń wájú ọlọ́ nǹkan tí mi ì bá sọ ni pé bọ̀ ó yẹ kó ti dé nà tó bá yẹ kó ti dé o ti kúrò mẹ́rù nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ sí ẹ̀ nà bọ̀ bó ṣe sọ yẹn ṣe rí pé mo kọ́ ẹ̀kọ́ lára nǹkan tọ́mọ mi sọ. So bó ṣe sọ yẹn mo ní ẹ mo kàn ní àmì ah, ìbá má sọ nǹkan tí mi ìbá sọ nìyẹn mo dẹ̀ ti akẹ́kọ̀ọ́ nìyẹn wípé ìgbà míì tọkùnrin bá ti ṣe mistake ó ń mọ̀ páwọn ṣe mistake o ò ní láti tún rú ọbẹ̀ kó ba lè gbọ́ mí lẹ́nu wọn o ò ní láti tún rú ọbẹ̀ pé ẹ o ṣe ṣe báyìí o ti ṣe báyìí nígbà míì tó o bá sọ̀rọ̀ ọmọ yẹn wá bá mi pé òun feel bad pé òun ò sọ fún mi pé òun kò yẹ kóun fi pamọ́ fún mi pé kí n má bínú pé but òun fi pé òun ò fẹ́ kí n wà disappointed in him mo dẹ̀ pẹ́ tẹ̀ mo ní èlò ló máa cost ó ní three hundred and so mo ní màá fún ẹ ní half pra wípé ó tún jẹ́ ọkùnrin ó ní mom if you send me that money i will send it back to you don't give me money don't worry i will pay by myself mo ní no mo ní student ni ẹ ìwọ̀nba tó iṣẹ́ tó ń ṣe wàá tó lọ kó three forty lẹ̀ mo wá pín owó yẹn mo wá send one fifty fún gbogbo ẹ̀ ṣe send ẹ̀ sí mi send docket sí torí tí n bá send receipt sí ó lè dá owó yẹn padà lóòótọ́ ó wá ṣẹ̀ṣẹ̀ wá pé ó wá bá mi ó wá ní mom thank you so much i'm proud of you ó wá so mí mú ó tún wá ní kí n má bínú lóòótọ́ dẹ̀ ni n tí mi ò bá sọ fún ló ti sọ yẹn ṣe rí ijọ́ tẹ bá bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọkọ yín ní the same iyì tẹ máa fún ọba aládé the same iyì tẹ máa fún àwọn tẹ bá rí tẹ pè ní èèyàn ńláńlá níta ijọ́ tẹ bá bẹ̀rẹ̀ sí ní treat ọkọ yín bẹ́ẹ̀ wà láàyè rí i pé ẹ máa máa gba wọn ṣeré ni but you cannot bring a woman a man to this country uh, eh, to this country kó wá fún wa máa ṣe bí alára kó máa béèrè nǹkan tó jẹ kó máa béèrè ẹni tó bá sọ̀rọ̀ èmi àmọ́kùnrin wá bí ọkùnrin tó mú wá sí London àbí tó mú lọ sí America tó ti filẹ̀ sílé for two years tó ti ní àwọn girlfriend tó wá ń dáná fún ní weekend tó ti láwọn tó ń dó nígbà tó sì ń lé wàá kọ̀ wàá mú wá wàá máa ṣọ́ fóònù ẹ̀ wàá máa ṣẹ́ni tó ń bá sọ̀rọ̀ wàá là máa ṣẹlẹ̀ ẹ̀yin obìnrin ló easy fún yín láti gbàgbé ọkùnrin tẹ́ ẹ bá ní anything pẹ̀lú ọkùnrin kò easy láti gbàgbé bẹ́ẹ̀ yẹn wọn ò ní gbà bọ́n bá tiẹ̀ ní ṣe nǹkan kan pẹ̀lú girl yẹn mọ́ ìmí inú wọn máa fẹ́ set ẹ̀ up ìmí inú wọn máa fẹ́ sanjọ́ fún pé ńgbà tíyàwó mi ò sí nílé òun ni mo rí bẹ̀ wàá mú ọkùnrin wàá mú gíga kúrò ní uh, nàìjíríà wàá mú wá sí london àbá amẹ́ríkà wàá wá dé wọ́n wàá máa ṣọ́nà wàá máa ṣọ́ fóònù ẹ̀ wàá máa ṣọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ wàá máa ṣọ́ ẹni tó ń sọ wàá ní kò gbọdọ̀ bẹ́ni kọ̀kọ̀ sọ̀rọ̀ mọ́ ní nàìjíríà wàhálà máa ṣẹlẹ̀ wo ò lè gbádùn irú ọkùnrin yẹn tó bá máa gbàgbé ẹ̀ díẹ̀ díẹ̀ ni kò kúkú níwèé ẹni tó wà ní nàìjíríà kò tí ì nǹkan tó bá fẹ́ fi tó o bá jẹ́ kó máa sẹ́ǹdì owó sí ẹni tó fi ilẹ̀ yẹn o ò lè gbádùn ẹ̀ níbi tó fi sí tó o bá jẹ́ kó sì máa bẹ nítọ̀hún sọ̀rọ̀ o ilé ẹ̀ ò lè dúró fúnra ara ẹni tí ọkùnrin ò bá ti fẹ́ filẹ̀ o ò lè force ẹ̀ especially ẹni tó ṣẹ̀ mú dé kúrò Nàìjíríà bóyá níjọ́ tó bá travel ní okòólá òun àti girlfriend ẹ̀ ní Nàìjíríà sì dóra wọn bóyá ọbẹ̀ tó jẹ gbẹ̀yìn ọbẹ̀ lady yẹn ni o dẹ̀ wá kì mọ́lẹ̀ o mú wá sí. Si ó wá kí mọ́lẹ̀ ó mú wá sí London bẹ́ẹ̀ yẹn ó wá fi wípé o kò lè gbá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó ń tọ́jú ẹ̀ ni Nàìjíríà ńgbà tí wọ́n wà ní ìlú òyìnbó wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé yẹn inú ilé yẹn ò lè dúró l'Amẹ́ríkà ẹ̀yin lọkùnrin lè mú wá sí Amẹ́ríkà sí London tó lè jọ yín lójú tẹ̀lé ṣe kíní kan tẹ́ pé wọ́n lè fi ẹni ti lọ̀yán lè ní má bá anybody sọ̀rọ̀ mọ́ kó dákẹ́ pẹ̀lú ego ati pride tí Ọlọ́run dá mọ́ ọkùnrin tó o bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ fọ dúró bẹ́ẹ̀ fọkùnrin ìfẹ́ yẹn máa pín sí méjì ni a wá yà ẹ́ lẹ́nu wípé obìnrin tó fi sílẹ̀ ní nàìjíríà tó ń kẹ lójú kẹ nímú ń jìyà yẹn ibẹ̀ lọkàn ẹ máa wà ṣe bó mu wá sí London kọkàn ẹ lè wà pó ti wà níbẹ̀ òmíì ni ọkàn ẹ ò ní sí lọ́dọ̀ ẹ mọ́ ọ̀dọ̀ obìnrin yẹn lọkàn ẹ máa wà nítorí pé ìwọ tó wà ní London ọkàn ẹ ti wà o ti fìpò ti dé bíbá wàá fẹ́ máa ṣe báyìí fún kò ní nífẹ̀ẹ́ kò ní nífẹ̀ẹ́ until tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní the same uh, respect tẹ́ ẹ̀ ń fún ọba aládé the same respect tẹ́ ẹ̀ ń fún ìjòyè the same respect tẹ́ ẹ̀ ń fún àwọn pásítọ̀ yín until tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní fún ọkọ yín ní the same respect kí ọ̀pọ̀lọpọ̀ yín tó ní ìsinmi nínú ilé ọkọ honestly because pastor ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò sọ fún ọkọ tó wà responsible ni o pastor ò lè bá ẹ sọ̀rọ̀ in fact you are supposed to even respect your husband ju ọba aládé ju pastor ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ iyì ọba aládé ààfin ọba láti lọ ń kí ọba aládé ọkọ ẹ lọ́dọ̀ ẹ iyì ọkọ ẹ lọ́dọ̀ ẹ ó gbúdọ̀ ju iyì ọba aládé lọ iyì ọkọ ẹ lọ́dọ̀ ẹ ó gbúdọ̀ ju iyì pastor lọ nígbà míì mo rí èèyàn tó ti torí èmi náà ní tèmi mo burú o mo burú ẹ má ẹ má get me wrong but mo rí èèyàn tó ti torí <laughs> ẹ má jẹ́ kí n sọ yẹn náà but mo rí èèyàn tó ti torí ìwà tí obìnrin kan ń wù sí ọ̀rẹ́ ọkùnrin tó ti torí ìwà obìnrin yẹn tó dẹ̀ ń bá ìyàwó tiẹ̀ jà pé tí ọ̀rẹ́ wọn ọkùnrin bá bínú sí obìnrin ó máa ń rí bó ṣe máa ń ṣe bí ọmọ tó kọ́ tó máa kúlẹ̀ tó máa máa bẹ̀ẹ́ pé akínní ah, kan pé wo kí n ṣe bẹ́ẹ̀ nígbà tó gbọ́rọ̀ yẹn wá fún mi ní bóyá nítorí ìyàwó ẹ̀ jẹ́ British mo ní ṣe mọ̀ pé ìyàwó ọ̀rẹ́ ẹ̀ yẹn Èkó Nàìjà ló dàgbà sí so ara arúgbó dẹ̀ ló tọ́ ìwà wọn máa yàtọ̀ síra wọn yín ò wá ní pé kó wá tìtorí ẹ̀ wá máa fi ìyàwó ọ̀rẹ́ ẹ̀ compare ìyàwó tiẹ̀ tó kinní yẹn máa ń bínú gidi ẹ mọ̀ wípé kẹ́ ẹ ṣe sọ́ọ̀rì fọkùnrin kẹ́ ẹ pọ́n wọn lé kẹ́ ẹ kí oríkì wọn o mọ̀ wípé kó jẹ́ wọ́n ló ń bọ́ ọkùnrin kó jẹ́ pé wọ́n ló ń tọ́jú ọkùnrin kó o tún máa ṣe bíi pé láìsí kò sẹ́lòmíì o mọ̀ o mọ̀ o mọ̀ pé máa ń go a long way bẹ́ẹ̀ ẹ máa sọ pé ẹ tọ́jú ọkùnrin ẹ fún lọ́lá ẹ ṣe kinní kan ọ̀nà wo ló fi tọ́jú ẹ̀ kí ni body language ẹ ìrègùn wo ló ti fi ara sìn ìrègùn wo ló ti fi body language ẹ̀sìn ìrègùn wo ló ti fi ìwà ẹ̀sìn láì sọ̀rọ̀ kò dìgbà tó bá sọ̀rọ̀ èèyàn ń fi ìwà sìrègùn èèyàn ń fi ara sìrègùn èèyàn ń fi attitude sìrègùn kò dìgbà tó bá sọ̀rọ̀ nínú communication ó dà pé six percent nìkan ní ọ̀rọ̀ ẹnu. body language ló kó the highest eh, eh, percent nínú eh, percentage nínú ẹ̀ so ìrègùn wo ló ti fi body language ẹ̀sìn tó mọ̀ ìrègùn wo ló ti fi attitude ẹ̀sìn tó mọ̀ so tẹ bá sọ pé ẹ ṣe oore fọkùnrin tó responsible kò mọ́ fún yín báwo lẹ ọ̀nà wo lẹ fi gbà ṣe oore yẹn kí lẹ ṣe lẹ́yìn oore yẹn kí lẹ ṣe lẹ́yìn oore yẹn ẹ máa ní àwọn ọkùnrin wọn mi so sọ ọkùnrin tí ò responsible o mi ni ní ọkùnrin tí ò responsible ẹ máa gbọ́ mi o bẹ́ẹ̀ ọkùnrin tó bá wà responsible tó bá fi lè lọ lọ yẹṣẹ́ ọwọ́ ẹ̀ wò ọkùnrin tó wà responsible tó bá fi lè dúró dìde lọ́sọ̀kọ̀ òru kan tó yí gbìrì lọ yọ body language ẹ̀ wò ọkùnrin tó bá wà responsible tó bá fi jẹ́ kí wá sọ tòótọ́ fún ẹ tẹ́ ẹ bá mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní fada tẹ́ lọ́ba tẹ́ níjòyè tẹ́ ní eh, godfather tẹ́ ní brother tẹ fàwọn èèyàn kan tẹ respect àwọn kan tí wà àti ọkọ ẹ bá jọ jáde níbi tí ọkùnrin burú sí tí wà àti ọkọ ẹ bá jọ jáde tẹ lọ sọ́dọ̀ alára tẹ lọ sọ́dọ̀ àjèrò tẹ lọ sọ́dọ̀ ọrọgúnléèlà torí bó ṣe ń pọ́n wọn lé bó ṣe ń ṣe àkẹ́kẹ́ tó wá délé tó dẹ̀ rí pé ò kí ń ṣe bẹ́ẹ̀ fóun ọkọ ẹ máa ní reservation ló dẹ̀ máa bẹ̀ mú dání yeah ó máa bẹ̀ mú dání torí wípé ẹni tí ò kì í ṣe ọkọ ẹ kódà kó jẹ́ ọba ọba aládé ni mo sọ tó wá rí bó ṣe ń ṣe àkẹ́ẹ̀kẹ́ ẹ̀ tó bó ṣe ń ṣe bó ṣe ń ṣe tó dẹ̀ rí pé ṣe lòun treat òun bíi nobody abẹ́ ẹ̀mú dání á dẹ̀ ní reservation wàláì abẹ́ ẹ̀mú dání á mú dání fún ẹ á ní reservation ó lè máa sọ̀rọ̀ á máa kà á fún ẹ a máa dúró dìgbà tó o máa gba òmìnira ìgbà tẹ máa ń sọ pé wọ́n yáwọ́ yẹn ó ti pẹ́ tí wọ́n ti ń bá yín kó àwọn àwọn nǹkan yín jọ ó ti pẹ́ tẹ tí ń ṣe tó ti ń bá yín kojọ síbì kan ìgbà tán yáwọ́ yẹn tán yáwọ́ ìgbà yẹn náà ti bẹ̀rẹ̀ ìjọ́ tí ọkùnrin bá ti yáwọ́ mọ́ ẹ lọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní hùwà burúkú ìjọ́ yẹn kọ́ ló bẹ̀rẹ̀ ó ti ń bẹ́ẹ̀ kojọ ìjọ́ yẹn ló bẹ̀rẹ̀ ìrìn òmìnira ìjọ́ tí ọkùnrin bá ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹ lọ́kùnrin tó da délẹ̀ ó ti ṣe ṣe ṣe ó ti bẹ́ẹ̀ kójọ ìjọ́ tó bẹ̀rẹ̀ sí ní rí ìjọ́ yẹn ló bẹ̀rẹ̀ ìrìn òmìnira tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ kò ní padà mọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní bitterness kò sí ni bọ́n bá parí ìjà yẹn lẹ́ni tó bá dọ̀la ó máa tún ṣe é tó bá parí ìjà yẹn lẹ́ni after ọdún kan ó máa tún ṣe é bó bá lọ fẹ́ lọ tó bá rí pé ó láìkọ ọmọ kò fẹ́ kó kọ́ ọmọ lọ ó máa tún ṣe é but kò ń ṣe pé ìjọ́ kan ni ọkùnrin ń bẹ̀rẹ̀ wàhálà ìjọ́ kan ni ọkùnrin ń bẹ̀rẹ̀ ìrìn àjò òmìnira bọ̀ ó ti pẹ́ tí ọkùnrin ti ní gbogbo àwọn nǹkan tó ń ṣe tó ń ṣe tó ń ṣe ó ti ń bẹ kójọ kójọ kójọ kójọ kójọ á dẹ̀ ti máa plan bó ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ honestly mo ń sọ tòótọ́ fún yín ẹ ní fẹ́ràn mi but i'm telling you the truth and i'm speaking about àwọn ọkùnrin tó wà responsible èmi náà burú ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ nípa <laughs> ti Sẹ́ráfù ní Ọlámi sọ fún mi pé bọ̀ kíní yẹn bó ṣe sọ fún mi pé kí n má ṣe kíní yẹn kò sọ fún mi tààrà ó ní mo ń sọ open yìí kíní Sẹ́ráfù tó di wàhálà yẹn Ọlámi ò sọ fún mi tààrà pé kí n má ṣe ibi tá a fọkàn sí pé wàhálà máa ti ṣẹlẹ̀ a fọkàn sí pé wàhálà máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ sẹ́ráfù ibi tá a rokàn sí gangan tá a ti mọ̀ a mọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ bọ́ a rokàn sí sáìdì sẹ́ráfù ibi tá a wá rokàn sí nǹkan kò wá ṣẹlẹ̀ ńbẹ̀ so nígbà tó ń rèsì kínní yẹn pé nǹkan tó fẹ́ ṣe yìí mo ní pé àwọn sẹ́ráfù ò wọ́rí wọn máa understand náà pé christian ò kí ń wọ́rí so ó jẹ́ kí tó bá jẹ́ pé ó put fit ẹ̀ ó sọ fún mi pé má ṣe kínní iṣẹ́ mi ò fẹ́ mọ ibi tó ti fẹ́ ṣẹlẹ̀ mi ò ní ṣe ọlọ́run dẹ̀ rí i pé mi ò ní ṣe bọ́ bí tá a fọkàn sí tó èmi àti ẹ̀ fọkàn sí tí gbogbo wa fọkàn sí tí gbogbo àwa ta wà nínú kinní yẹn fọkàn sí ibẹ̀ kọ́ ló ti ṣẹlẹ̀ ibẹ̀ kọ́ ọ̀tọ̀ níbi tá a fọkàn sí pé wàhálà ti máa ṣẹlẹ̀ àdẹ̀yìn tí wàhálà bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn tá a wá rò pé àwọn máa support pé àwa tó yẹ ká bínú gan àbínú àwọn gangan ló wá bínú so èmi náà ní tèmi ẹ̀yin náà dẹ̀ rí bí mo ṣe bẹ̀bẹ̀ ń jọ yẹn pé openly ni mo bẹ̀bẹ̀ láfta tí mo bẹ̀ ẹ́ lópenly mo tún mọ gbogbo àwọn tí mo pè gbogbo bí mo ṣe bẹ̀bẹ̀ because mi ò mi ò rí pride nínú tó bá lọ́kùnrin tó dáa tó bá lọ́kùnrin tó dáa torí pé ó bínú sí ẹ kò sí orí burúkú àti òṣì ni kó o má lè kúnlẹ̀ kó o má lè so mọ́ kó má lè bẹ alára kó má lè bẹ ajérò tó bọ ọkùnrin tó dá bá bẹ̀rẹ̀ sí ní bá ẹyọdì nínú ilé tó dẹ̀ feel comfortable láti jókòó sínú ilé kó má kó má mọ bó ṣe máa bẹ̀bẹ̀ ọkùnrin á máa tẹ̀ tún máa fi odì yíyàn gan á tún máa fi test ẹ pé òun fẹ́ wo bóyá òun wà important tó ọkùnrin bá yan odì nínú ilé tó bẹ́ẹ̀ yan odì nínú ilé tó o lọ pe alára pe ajérò kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sórí kó pe alára pe ajérò pé kí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin ó máa jẹ́ kórìí wọ́n wú báyìí ni inú wọn á máa dùn ṣùkùn wọ́n dẹ̀ máa gbà o but inú á máa wà proud of ara wọn pé ah, ọmọbìnrin yóò tiẹ̀ mọ̀ pé mo wà important but ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ba yín yóò dì ẹ máa wà comfortable pẹ̀lú ẹ̀ táwọn go bá ba yín yóò dì ẹ máa start òdì bẹ̀tọ̀ ọkùnrin ọkùnrin a máa mọ̀ọ́mọ̀ nígbà míì á ṣe àwọn nǹkan kan kó òun wò ó bóyá bó ṣe máa react bóyá o, o, o máa make o feel important imagine ọkùnrin bí ẹyin òdì ó dẹ̀ sáré lọ ń pe gbogbo àwọn èèyàn pé ẹ jẹ́ bá mi bẹ̀ ẹ jọ ẹ bá mi bẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ gan-an máa sọ fún pé kí ló tún fẹ́ mo ti wà lórí mo ti wà lórí mo ti wà níbì kan rí tèmi àtàwọn kan sọ̀rọ̀ téèyàn kan sọ̀rọ̀ kan tí mi ò dẹ̀ react tí wọ́n dẹ̀ padà wá bá mi pé ah ah Yínká pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́ ẹ tó pẹ̀lú nǹkan kan pé bó ṣe tó rèé lójú àwọn ọkùnrin a máa mọ̀ ọ́ mọ̀ á sọ àwọn nǹkan kan lójú àwọn ọ̀rẹ́ sí ẹ tó dẹ́ pé tó o bá dáhùn ìwọ ló di èèyàn yẹ̀yẹ́ èèyàn yẹpẹrẹ lójú àwọn ọ̀rẹ́ má rò bóyá ọkùnrin yẹn ló ló disgrace O disgrace ara ẹni bẹ́ẹ̀ tó o bá dáhùn tó wù ẹni tó lẹ́kọ̀ọ́ bó ṣe máa tó lójú àwọn ará àti ọ̀rẹ́ rẹ̀ irú àwọn nǹkan báyìí lọkùnrin máa ń bá yín park tó bá ti wá rí wípé ẹ̀ fáwọn onírìgáàdì kankan àwọn ò jọ yín lójú àwọn ò lè jèrè ọ̀rọ̀ lára yín àwọn ò lè bá yín yòdì kẹ́ ẹ bẹ̀bẹ̀ báwọn bá bá yín sọ̀rọ̀ báwọn ò bá yín sọ̀rọ̀ báwọn bá sọ kọ́kọ́ báwọn ò sọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa react wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa rebel wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa sọ pé ó yá àwọn fẹ́ gba òmìnira kò sí ọkùnrin kankan tó wà responsible tó máa ń déédé hùwà burúkú àwọn ìwà tẹ́ ẹ máa ń hù tẹ́ ẹ̀ kí ń kàkún wọ́n ń bá yín kó jọ bó o bá lọ síwájú ọba aládé pẹ̀lú ọkọ ẹ kó o tó ké kábíyèsí fọba aládé mọ̀ wípé ọkọ ẹ gan ó ní bó ṣe bó o bá tiẹ̀ lè dọ̀bálẹ̀ fọkọ ẹ bíi kábíyèsí mọ̀ pé pòsíṣàn kan náà lọ́kọ àti kábíyèsí wà kò sí nǹkan tí kábíyèsí ṣe fi ṣorí tí ọkọ tó fẹ́ ẹ tó jẹ́ ọkọ lórí ẹ tó jẹ́ bàbá àwọn ọmọ ẹ tó jẹ́ ọkọ lórí ẹ ò fi ṣorí tó o bá respect kábíyèsí tó o bá respect ọkọ ẹ it's likely kí ilé ẹ dàrú o ò lè respect kábíyèsí kábíyèsí gan ò ní sọ pé kò respect òun kò fi ọkọ ẹ wọlẹ̀ náà position tí kábíyèsí wà sí ẹ tí gbòòrò ni ọkọ ẹ wà sí ẹ nínú ilé so o ò bá ṣe anything fun. tẹ bá ti mú wá síbí báyìí tẹ nyama. ṣe yánmayànma wọ́n máa lọ ẹ̀yin dẹ̀ máa wò wọ́n bí aláìmoore wàrà sẹ́yìn lẹ fún wọn ní chance láti fly ẹ̀yin lẹ fún wọn ní chance kan da aláìmoore ẹ̀yin lẹ fún wọn ní chance láti hùwà tán bá wù sí yín honestly ẹ̀yin ni ẹ̀yin ni ẹ̀yin ni mi ò ń kí ló kàn mí ó bá wù ẹ́ mo gbọ́ téèyàn kan èmi ẹ̀yin lẹ fún wọn ní chance ẹ̀yin lẹ fún wọn ní chance mi rò pé mo fẹ́yàn kankan mi rò bóyá mo fún kinní ní bóyá surprise visit rí mi ṣe rí wọ́n á fún yín ní kọ́kọ́rọ́ ilé ẹ̀ ara ẹ̀ náà ni ẹ̀ mọ́kùnrin wa ọkùnrin ò gbúdọ̀ mọ̀ pé òun ṣọ́ òun tó bá tiẹ̀ ń ṣọ́ tí ẹ̀ fi pamọ́ especially yìí tẹ́ bá mú wá láti nàìjíríà kẹ́ máa ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ ẹ̀ máa túká ó máa lọ ó máa gbòmìnira àtọ̀ ẹ̀ tó bá ti gbàwé ẹ̀ pé ó máa lọ jẹ́ kó ń ṣe fàájì especially ọkùnrin tó wà responsible tó like ilé tó like àwọn ọmọ ẹ̀ fílẹ̀ fílẹ̀ jẹ́ kó free jẹ́ kó ní freedom kó máa ran létí kó dẹ̀ máa lo condom máa ran létí kó má jẹ́ kó o rí èmi ò ṣe nǹkan tó bá wù ẹ́ bọ̀ má jẹ́ kí n gbọ́ má jẹ́ kí n rí ní irin tó bá wù ẹ́ má jẹ́ kí n rí mi ò ní wo mi ní wo fóònù ọlọ́run má jẹ́ ṣorí burúkú mi ì fẹ́ mọ̀ mo bá fẹ́ pè gan bá fẹ́ gbé call gan màá rìn kúrò ń bẹ mi ì fẹ́ gbé mi ì fẹ́ kó báyàn sọ̀rọ̀ lójú mi mi ò mi ò fẹ́ mọ password ẹ kò sí tó kàn mí mi ì fẹ́ wo fóònù ẹ mi ì fẹ́ mọ ẹni tó ń bá sọ̀rọ̀ kò kàn mí ní tí mò ń sọ yẹn lọ find it out mi ì fẹ́ mẹ́ni tó ń bá sọ̀rọ̀ mi ì wo fóònù ẹ mi ì fẹ́ mo ti torí mi see no evil wa hear no evil tí ẹ wojọ́ tí mo ní mi ò ní change aṣọ mi mo ti fọ́ ni o tó bá tún ti gbẹ màá tún wọ̀ tí n bá gbọ́ kò ní dùn mí mi ì fẹ́ gbọ́ mi ì fẹ́ mọ̀ mi ì fẹ́ mẹ́ni tó ń bá sọ̀rọ̀ mi ì fẹ́ gbé call mi ì fẹ́ mọ password ẹ mi ì fẹ́ ka message ẹ kò sí tó kàn mí bọ́ mi ò ní kó má mú fóònù tèmi mú tó bá fẹ́ mú torí mi ní nǹkan kan tí mo hide bọ́ mo mọ̀ pé dandan ni dólè ọkùnrin máa ní nǹkan tó sì fẹ́ hide àwọn ọkùnrin tó sì wà lẹ́nu ẹ̀ ẹ wo bọ̀bọ̀ yìí for instance bọ̀bọ̀ tó tó tó wà lórí ẹṣin yẹn Farouk Mr Farouk eh, Mr eh, ọ̀rẹ́ àgbà Mr ọ̀rẹ́ àgbà that is Farouk ọ̀rẹ́ àgbà ìyàwó ẹ̀ bó ṣe wà yẹn tó bá jó níyàwó torí níjọ́ tí mo gbọ́ tó ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ xx tó bá jó níyàwó ó ń láti ní sùúrù kọ́ sùúrù kírú ìyàwó yẹn ló fẹ́ máa wo fóònù ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ torí nísìn bí ò pé obìnrin obìnrin máa pè é kìdẹ́ ń ṣe gbogbo wọn ló fẹ́ dó mélòó ló fẹ́ dó bẹ́ẹ̀ kíyàwó ní ara wọn ò ní balẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ tó bá ti ní ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ kò wúwọ́ nìkan bó ṣe ń wù ẹ́ ló ń wù ẹlòmíì save ara ẹ from checking his phone because wàhálà ma ṣẹlẹ̀ àwọn àwọn obìnrin o ò dẹ̀ lè ní kó má wo fóònù tiẹ̀ because ó easy fún obìnrin láti ṣọ́ọ̀nà ọkùnrin tó bá fẹ́ dé sàkání ẹ̀ tó mọ̀ pé ó ti má rì ó easy fún ẹ ó mọ nǹkan tó lè sọ fún tí ò ní pè ẹ mọ́ ó dẹ̀ mọ nǹkan tó lè sọ fún tí ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ so ò lè ní pé kọ́kọ́ ẹ má wo fóònù ẹ but fóònù ọkọ ẹ ò lè wo fóònù ọkọ ẹ because kò easy fún ọkùnrin ẹ gbọ́ kò easy fún ọkùnrin táyé ẹ̀ ò bá fẹ́ bàjẹ́ tí ò bá fẹ́ kúkú òjijì tí ọlẹ́ ò bá fẹ́ dojú bọmi kò easy fún ọkùnrin tí ìgbésí ayé ò bá fẹ́ polúkúmuṣu kò easy fún ọkùnrin tí ò bá fẹ́ kí wọ́n pa ìyàwó mọ́hún lọ́wọ́ àbáwọn ọmọ mọ́hún lọ́wọ́ láti kọ̀ tọ́ọ̀nù obìnrin gbogbo obìnrin dáhùn tó bá láìkẹ́ táwọn obìnrin kan bá láìkọ ọkùnrin ìwọ obìnrin ọkùnrin lè fẹ́ láìkẹ́ kò turn ẹ̀ down kò bu pé the moment tó bá ti sọ fọkùnrin tó wà reasonable pé i'm married what do you want i'm married kíní kan kíní kan ṣé orí ríǹgì tí obìnrin display ó lè lé ọkùnrin sá fún obìnrin but ring tí ọkùnrin display ó máa ń fa obìnrin sí ọkùnrin ni wedding ring ọkùnrin ó máa ń fa obìnrin sí ọkùnrin wedding ring obìnrin ó máa ń lé ọkùnrin sá fún obìnrin but wedding ring ọkùnrin ó máa ń fa obìnrin wá sí ọkùnrin because the moment tó wọ wedding ring ó ti show pé at least ó wà responsible pé oníyàwó tó dẹ̀ rí pé age tó yẹ kó oníyàwó ló níyàwó so ọkùnrin tí ò bá fẹ́ kú kú òjijì tí ò fẹ́ pa ìyàwó ẹ̀ kò lè sọ wípé gbogbo obìnrin tó bá kọjú sóun pé òun fẹ́ fẹ́ àbọ̀ fẹ́ dóun tí obìnrin mẹ́wàá bá kọnu sí ọkùnrin pé òun fẹ́ dó ọkùnrin ó kéré ju ọkùnrin máa dó méjì nù wọn tí ò bá dó méjì nù wọn kò lè má dó àwọn mẹ́wẹ̀ẹ̀wá torí àwọn ọkùnrin àwọn obìnrin kan wà bó o bá dó wọn ẹ̀mí wọn ò ní balẹ̀ ayé wọn máa bàjẹ́ wọn máa gbọ̀n bí ẹyẹlé ṣùgbọ́n bó o bá dó ẹ wọn ò ní dẹ́yìn wọn kò fẹ́ dó ẹ lẹ́ǹkan kan yọsẹ̀ ni tí àwọn obìnrin mẹ́wàá bá ń ṣe sí ọkùnrin tó níyàwó ńlé tó lọ́mọ tó bá fẹ́ fẹ́ràn ìyàwó ilé ẹ̀ tó fẹ́ràn àwọn ọmọ ẹ̀ nínú àwọn obìnrin twenty yẹn á dó méjì nu wọn kò lè má do kò lè má do kọ̀ọ̀kan nínú twenty because tó o bá do kọ̀ọ̀kan nínú twenty wọ́n á kọjú sí ìyàwó ilé ẹ̀ wọ́n lè pàdánù wọ́n á wò pé ṣé nítorí ìyàwó yìí náà ló ṣe ń ló ṣe ń ṣerú nǹkan báyìí fáwọn ṣebí nítorí pé o níyàwó ló o ṣe fara ẹ̀ lẹ̀ láti dún àwọn làwọn ò ṣe rójú ẹ̀ lẹ̀ nígbà tíyàwó bá lọ ìjọ tó bá ń gbéyàwó yẹn sínú kòtò àwọn pípù yẹn nínú wọn máa wá tó máa wá kí ọkùnrin yẹn ọkùnrin yẹn ò dẹ̀ ní mọ bí tí ọfà yẹn ti wá bí ìyàwó yẹn gan ò kú gan wọ́n á fi ìyàwó yẹn sí position débi pé kò ní lè do okó ọkọ yẹn mọ́ so ríǹgì ọkùnrin ìyàwó obìnrin ò lè tí ọkùnrin mẹ́wàá obìnrin mẹ́wàá bá ń ṣe sí ọkùnrin kò lè tọ́n gbogbo mẹ́wàá ìwá yẹn dáhùn ẹ kó bó ṣe ń ṣe yín sọ̀hún irú bàbá Farouk yẹn Mr Farouk ọ̀rẹ́ àgbà yẹn á sì dó pààrà bí ò tiẹ̀ dó á tọwọ́ bọ̀ àfọmúṣeré á tẹ fùrọ̀ torí bí gbogbo kíní ẹ ṣe lọ lákàkiri yẹn àwọn obìnrin máa ṣe sí kò lè tọ́n gbogbo wọn dáhùn tóun gan bá fẹ́ tẹ̀mí ẹ̀ gan bá fẹ́ gùn bí ò bá lóko mọ́ á tẹ ọmú á tẹ fùrọ̀ kò lè tọ́n gbogbo wọn dáhùn so ìyàwó tó àbí anybody tó bá ní ó máa ní sùúrù ni wọn kò fẹ́ do ni àwọn kan fẹ́ do kọ́kọ́ wo nǹkan tó wà lára ìfá obìnrin mi ò fẹ́ do kókọ̀ kíìsì ẹ̀ ni kókọ̀ kíìsì ẹ̀ ó tán kókọ̀ kíìsì ẹ̀ kó hàn gẹ̀ẹ́ ó tán á dẹ̀ máa bá tiẹ̀ lọ so reason tó jẹ́ wípé ẹ lè jókòó níjókòó if i cannot check his phone he cannot check my phone you cannot check his phone torí torí ń gbà míì àwọn nǹkan míì tó máa bá lórí fóònù ẹ̀ tó lè fara jọ òótọ́ ṣùgbọ́n kò kí ń ṣe òótọ́ and when you check the phone ó lè dá lérú àwọn nǹkan míì tí ò yẹ kó rí àwọn messages míì gan lè wọlé sórí fóònù ọkùnrin tí ò ní mọ̀gbà tó débẹ̀ mẹ́sẹ̀gì mélòó ni mr farouk fẹ́ kà ń mr sorry mr ọ̀rẹ́ àgbà fẹ́ kà mẹ́sẹ̀gì mélòó ni àwọn ọ̀rọ̀ àwọn dinomeláyè yẹn fẹ́ kà lórí fóònù ẹ̀ mẹ́sẹ̀gì mélòó so àwọn mẹ́sẹ̀gì kan wà tó máa worí fóònù ọkùnrin tó yẹ pé àwọn mẹ́sẹ̀gì ti máa bò bò bò bò bò tó ń gan òní mọ̀ tí wo tó jẹ́ pé o fẹ́ òun wá nǹkan tí ò sọnù tó wá gbé fóònù ẹ̀ tó wá rí irú àwọn nǹkan báyẹn máa dá lérú so torí ẹ̀ ló ṣe lè check fóònù ẹ̀ o ò dẹ̀ wá lè jókòó pé kò lè check phone ẹ̀ o lè check phone ẹ̀ torí ìwọ wọ wedding ring obìnrin dẹ̀ ni ẹ́ wedding ring tiẹ̀ ó yẹ kó chase ọkùnrin èwe ni pẹ̀lú carriage ẹ̀ but wedding ring ọkùnrin ó máa fa obìnrin mọ́ ọkùnrin ni that's one thing you don't know nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn so gbogbo ọkùnrin tí ò bá fẹ́ ṣe orí burúkú tó bá fẹ́ràn yẹ gan gẹ́gẹ́ bí ìyàwó tó fẹ́ràn àwọn ọmọ ẹ̀ tó dẹ̀ ń jẹun lóòrèkóòrè níta tó dẹ̀ ń ṣiṣẹ́ tó dẹ̀ fẹ́ kí òun grow àti ó fẹ́ kó ayé dẹ̀mí òun légbodò lójijì obìnrin mẹ́wàá ò lè sọ pé wọ́n fẹ́ do kó má do kọ̀ọ̀kan nínú àwọn obìnrin mẹ́wàá ẹ gbára yín sàn ẹ má tanra yín ó dangerous fún wọn gan obìnrin mẹ́wàá ò lè ṣe sí àwọn kan wà nísìn bó ṣe ń rí mr ọ̀rẹ́ àgbà ní orí social media wọ́n máa máa tọ̀ sí pátá ni pátá wọ́n máa máa tutù ni ẹ kì í rí àwọn olórin yẹn tó máa máa ṣeré tí mi máa dẹ̀ máa sunkún ní táìmù ayé Michael Jackson á dẹ̀ máa sunkún báyìí ìmí àwọn kan tó bá ń rí píkṣọ máa yẹn bó ṣe ń rí wọ́n máa máa wet ní pátá all the time ṣerú wọn wọn ò ní lọ létí ìró kí máa yẹn do wọn wọn ò tiẹ̀ fẹ́ do bóyá kò fẹ́ fọwọ́ fa irun àyà ẹ̀ kó kò fọwọ́ fíńgà wọn kó dẹ̀ máa lọ ọ̀ kó lọ létí ìró débi wípé àgbàtọ́ là ń gbọ́lẹ̀ wọ́n àgbàtọ́ pátápátá lọ́wọ́ ẹ̀ so kó mọ̀ wípé nǹkan tó wù ẹ́ gẹ́gẹ́ bí obìnrin kì í ṣe fúnwọ nìkan má tanra ẹ̀ léyàn kan àwọn pásítọ̀ kan bá so ẹ́ pọ̀ pẹ̀lú ring ṣáà máa gbàdúrà pé kí ring yẹn pẹ́ lọ́wọ́ tiẹ̀ kọ́lọ́n dẹ̀ fún ẹ ní ìwà wù tó lè mú ring yẹn pẹ́ ring yẹn ò sọ wípé ọkọ ẹ ò ní lè dó méjì nínú obìnrin mẹ́wàá tó bá ṣe sí ring yẹn ò sọ wípé ọkọ ẹ máa obìnrin twenty obìnrin twenty àṣesọ ọkọ ẹ kò ní dó ẹyọ kan nínú wọn ó dangerous fún wọn gan ìyàwó ilé wọ́n á mú ẹ kúrò lọ́nà ẹ̀mí ẹ̀ gan ò save wọ́n á fún ẹ ní cancer of the pelvic tó o bá tí òbú ẹ bá free ló máa lè dókó ẹ Farouk ò lè dó wọ́n á fún ẹ ní cancer of the pelvic wọ́n á fún ẹ ní breast cancer tó máa keep ẹ sọ hospital bóyá bí ọdún kan tó ò ní lè wálé lórí kíni lórí kíni ṣówọ́ tẹ̀ eh? so ẹ ẹ ẹ ti rántí àwọn nǹkan tá a sọ lẹ́nìí tí bá ń sọ̀rọ̀ tí alágbẹ̀dẹ mi ń lurin ní ojú kan nípa ọ̀rọ̀ obìnrin mo mọ nǹkan tí mo fẹ́ sọ torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń ṣe kínní ṣùgbọ́n ẹ mọ̀ wípé ihun tó ń fà tí ọ tẹfí sọ pọkùnrin ya wèrè ẹ̀yin lẹ ti kọ́kọ́ ya wèrè wèrè tiyín lọkùnrin wá bíùdì ẹ̀yin lẹ ti fi ààyè wèrè tọkùnrin yà ẹ̀yin lẹ ti filẹ̀ ọkùnrin tí ń bá yín kó àwọn nǹkan tẹ́ ń ṣe jọ ìgbà tí wọ́n fẹ́ wá fún yín ní páálí change yín tó fẹ́ gba òmìnira òun ni ìgbà tẹ́yìn rí wàhálà yẹn tẹ́ rí wà wọn. I'm telling you the truth. So lọ padà sílé ìwọ obìnrin kó lọ ru àwọn ìwà tó ti wù sẹ́yìn tí wọ́n gan ti gbàgbé lọ wo àwọn ọ̀rọ̀ tó ti sọ ìwọ tó mọ́kọ wáṣà abroad lọ wo àwọn ìwà tó ti wù ìwọ tó kó wá compare ìwọ tọkùnrin mú wáṣà abroad tó di wípé o wá bẹ̀rẹ̀ sí ní misbehave o bẹ̀rẹ̀ sí ní mọ̀nà jámú ni wá lọ o bẹ̀rẹ̀ sí ní pàdé àpò pọ̀ ìmí inú yín ẹni tó ẹ̀ pàdé àpò pọ̀ ẹ máa fún ọ ẹ máa ah no no no no please a lot of things ló ń ṣẹlẹ̀ mi ò side anybody o bó ṣe rí ni mo ṣe sọ o but lórí ọ̀rọ̀ fóònù obìnrin ò lè wo fóònù ọkọ torí àwọn ìdágìrì kan máa ń wà tó máa ń bọ́kùnrin gan láàbò tó o gbúdọ̀ mọ̀ sí tó o gbúdọ̀ rí sí tó bẹ́tà tó kó o má mọ̀ torí tó o bá mọ̀ nǹkan burúkú àṣẹlú burúkú nǹkan burúkú àṣẹlú gbogbo fa Mr. ọ̀rẹ́ àgbà yìí mo challenge ẹ̀ àìmọye òbò àti ọmú tó máa ti send sí ṣé kò ní ṣé ó máa wò òbò àwọ ọmú kò tẹ̀ ní rí kan tó máa set tá lè fẹnu la àbí tá fọwọ́ gbé idu ẹ̀ sókè àìmọye òbò ọmú tó máa ti send sọkùnrin yẹn àìmọye àwọn tó máa ti ask her out àìmọye àwọn tó máa ti sọ pé ó fẹ́ bá jáde so bí ọkùnrin obìnrin fifty afẹ́ bá ọkùnrin kan jáde kò dẹ̀ ní dó ẹyọ kan nu wọn wọ́n á finish ẹ̀ wọ́n á finish obìnrin tó bá mọ̀ pé òun ló wà níbẹ̀ tó ń bá jáde òun gan wọ́n á finish ẹ̀ wọ́n á ba ẹwà ẹ̀ jẹ́ wọ́n á ba ẹwà ẹ̀ jẹ́ pé kí ló ń gbé tó ń gbin nínú òun nìkan obìnrin fifty asset passes bí kò ní dó méjì àbí márùn-ún nu wọn kó kọ̀ fún wọn sí kó ṣe time table fún wọn kó ṣẹ̀dùn wọn ní time tí okó máa kàn wọn. so ìyẹn nìyẹn o ká wá tó má wá sọ wípé àní bó ṣe wà lórí íńtánẹ́ẹ̀tì yẹn o bọ ẹlòmíì á máa ṣomi ni wàá wá ní ọkọ tó dùn ún rí tó dùn ún wò ó wá rò bóyá ìwọ nìkan ló máa fẹ́ tàfi tó bá ti dàgbà dé stage kan maybe Mr. Farouk is fifty eight pẹ̀lú bó ṣe fi fifty eight yẹn bí ò bá tiẹ̀ lè dó gbogbo wọn á mú ọmú á mọ ọmú á fi orí dọ̀tà kò tó á lábò but àwọn obìnrin kan tó ò bá dó wọn wọ́n bá fẹ́ dó ẹ ìyàwó lego save shabarikolo dot com ó dàárọ̀.